ìwé kìíní pọ́ọ̀lù sí àwọn ará tesalonika tẹsalóníkà kìíní orí kìíní. èmi pọ́ọ̀lù àti sílífánù àti tímótì ni à ń kọ ìwé yìí sí ìjọ tẹsalóníkà tí í ṣe ìjọ ọlọ́run bàbá àti ti jésù kristi olúwa kí oore ọ̀fẹ́ àti àlàáfíà máa wà pẹ̀lú yín. à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà gbogbo nítorí gbogbo yín a sì rántí yín nínú àdúrà wa nígbà gbogbo nínú àdúrà wa sí Ọlọ́run bàbá wa à ń rántí bí ìgbàgbọ́ yín ti ń mú kí ẹ ṣiṣẹ́ tí ìfẹ́ yín jẹ́ kí ẹ ṣe akitiyan tí ìrètí tí ẹ ní nínú Olúwa wa Jésù Kristi sì ń mú kí ẹ ní ìfaradà. ẹ̀yin ará àyànfẹ́ Ọlọ́run a mọ̀ pé Ọlọ́run ni ó yàn yín nígbà tí a mú ìyìn rere wá sí ọ̀dọ̀ yín a kò mú un wá pẹ̀lú ọ̀rọ̀ ẹnu nìkan ṣùgbọ́n pẹ̀lú agbára nínú ẹ̀mí mímọ́ ni àti pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí ó dáni lójú. ẹ̀yin náà kúkú ti mọ irú ẹni tí a jẹ́ nítorí ti yín nígbà tí a wà láàrin yín. ẹ̀yin náà wá ń fara wé wa ẹ ti ń fara wé olúwa láàrin ọ̀pọ̀lọpọ̀ inúnibíni ẹ gba ọ̀rọ̀ ìyìn rere tayọ̀tayọ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ ẹ wá di àpẹẹrẹ fún gbogbo àwọn onígbàgbọ́ tí ó wà ní macedonia àti akaya. nítorí ẹ̀yin ni ẹ tan ìyìn rere ọ̀rọ̀ olúwa káàkiri kì í ṣe ní macedonia àti akaya nìkan ṣùgbọ́n níbi gbogbo ni ìròyìn ìgbàgbọ́ yín sí ọlọ́run ti tàn dé kò ṣẹ̀ṣẹ̀ tún ní pé à ń sọ ohunkóhun mọ́ nítorí wọ́n ń sọ bí ẹ ti ṣe gbà wá nígbà tí a dé ọ̀dọ̀ yín àti bí ẹ ti ṣe yí padà kúrò nínú ìbọ̀rìṣà láti máa sin ọlọ́run tòótọ́ tí í ṣe ọlọ́run alààyè àti bí ẹ ti ń retí jésù ọmọ rẹ̀ láti ọ̀run wá ẹni tí a jí dìde nínú òkú tí ó yọ wá kúrò nínú ìbínú tí ń bọ̀.